Good evening, everyone here present. Tonight, it's a beautiful night. Millie Johnson is not here. before we start anything at all, I can see my family coming. Ogawa, Ogawa, Fedra gbadewọlé ìbà agbára yín akí gbogbo lásìkò bàbá àbèjì obrìtì ya àìní welcome sir agbára wọn àti kí kókó zaria àyìndé tó ń jẹun àyìndé akíbi gbọdọ akíbi gbọdọ àti oṣù àti everybody gbogbo body strong akíntóye benson akínsájòmó everybody tonight akínyẹwò ní kókó everybody everybody me there's something beautiful about this evening you can see the event all very classy sophisticated this will tell you that. Tonight is a night like no other. Pastor Street. When you hear Big Jimmy, that name rules his house. Say to me, you know. That's it, that's it, that's it. Long time planning and the aftermath of the provide uh, oversight if I do not appreciate and pray for the understanding. Gorgeous, elegant, everybody go. Produce smile. Eloquent. A pretty dancer. What more can I say? What more can I say? Ladies and gentlemen, please give up for Big Ball Thomas. Round of for Big Ball Thomas, please. Please put together for her, please. Thank you, thank you. that will automatically change your life. And tonight, or this moment, I'm saying to you that this time forward, you say to me in my face, Bàbá Adéjì ni ọba ọmọlọ́wọ́ ṣe fún ẹ̀. Oògùn ni wọ́n ní lójú orogún. Èdìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀. Ọ̀bẹ kì í sì bẹ́ kẹ́sẹ́. Ọ̀bẹ wọlé ilé alákìsà ọ̀sán.